ìjọba Tinubu ẹ má tún feléyìí gbé wa mọ́ra lásán o tó bá jẹ́ níbi tí wọn ò ti tàn wá títí látọjọ́ yìí wá ni ijó ni gbogbo ará Èkó ò bá máa jó ayọ̀ làwọn èrò Ìbàdàn ò máa yọ̀ gbogbo ẹni tó sì ń tọ̀nà márosẹ̀ Èkó síbàdàn ni wọn ò bá máa dọ́fun tòló sóhun rere tó fẹ́ jẹ́ tiwọn mínísítà fọ̀rọ̀ ṣe òde David Umahi fúnra ẹ̀ ló kéde lọ́sẹ̀ tó kọjá yìí pé títí ìparí oṣù kọkànlá tó ń bọ̀ yìí àwọn ó parí iṣẹ́ ọ̀nà márosẹ̀ Èkó síbàdàn kò sì ní síbì kan bẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́ mọ́ tọ́nà náà ó sì di geere fún gbogbo ẹni tó bá fẹ́ máa gbàbẹ̀ ìdùnnú lọ́rọ̀ náà yóò jẹ́ ìyẹn bó bá ṣe pé bí mínísítà yìí ṣe wí náà lọ̀rọ̀ òun padà já sí àbí ni kò ní dunnú pọ́nú èkó síbàdàn ó parí ṣé kú tí ó dínkù lójú ọ̀nà náà lèèyàn ò ní torí ẹ̀dùnnú ni àbí ìdádúró tí bá gbogbo ẹni tó bá tọ̀nà náà iye èèyàn tí jàǹbá mọ́tò ti mú lọ lójú ọ̀nà náà láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti wà lẹ́nu ẹ̀ kò ṣeé fẹnu sọ. So iye àwọn tíṣẹ́ wọn bàjẹ́ nítorí pé wọ́n há sínú gòsùlò lójú ọ̀nà yìí ò ṣeé kà tán bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kansókè àtìnáwó ojoojúmọ́ látọ̀dọ̀ ìjọba kì í ṣohun téèyàn lè máa rántí owó ọdọọdún ni bí wọ́n bá yàwó ńlá kan sọ́tọ̀ lọ́dún yìí tó bá tún dọdún tó ń bọ̀ wọ́n ó ti yà míì sọ́tọ̀ sí i ìnáwó náà sì dínkù lọ́dọọdún ló ń lé paríparí ẹ̀ sì ni pé ìlérí táwọn mínísítà lóríṣìíríṣìí máa ń ṣe nìyí bí wọ́n bá lérí páwọn yóò parí ọ̀nà náà lọ́dún kan òní ẹ ń bá fọkàn sí tanra ẹ̀ jẹ ni nítorí kò ní ṣeé ṣe látòrí tóní àníní ni wọ́n ti ń sọ iye ọjọ́ àtọdún tí wọ́n fi parí ọ̀nà náà títí dórí Babátúndé Rájí Fáṣọlá tó ṣẹ̀ṣẹ̀ lọ yìí wọ́n kàn fẹnu dájọ́ náà ni síbẹ̀ ọjọ́ náà ó pé yóò sì kọjá ọ̀nà Ìbàdàn yóò ní parí wọ́n sì tún foṣù rẹpẹtẹ àtọdún gbọọrọ ṣiṣẹ́ náà ìyẹn lọ̀rọ̀ ti Umahi mínísítà ṣe ojú ọ̀nà fúnjọba àwọn Tinubu tuntun yóò ṣe máwọn èèyàn lára ṣàìṣàì nígbà tó jọ́pọ̀ ọ̀gbà làwọn ìjọba tó ti kọjá lọ ti ṣèlérí báyìí tó jẹ́ pàbó ló já sí kí ti ùmá yìí má tún rí bẹ́ẹ̀ o àmọ́ páwọn kan fi iṣẹ́ ọ̀nà náà kówó jẹ ni àtèèyàn dúdú àtèèyàn funfun àárín wọn bọ́jọ́ iṣẹ́ náà ṣe ń pẹ́ sí i táwọn ń kó mì ń pọ̀ sí i ìnira tiwa ìgbádùn tiwọn ni ṣùgbọ́n nú òfì nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ dàgbà iṣẹ́ tó kù kọ́nà náà parí pátápátá ò tó nǹkan mọ́ ìyẹn ni umar ṣe gbọ́dọ̀ rí pọ́jọ́ tó ń dá yìí kó yẹ nínú oṣù kọkànlá ọdún yìí kíṣẹ́ títì márosẹ̀ kò síbàdàn ti parí bọ́nà náà bá parí bí mínísítà yìí ti wí ẹ̀kọ́ gidi ló yẹ kó jẹ́ fúnjọba nàìjíríà àtàwọn èèyàn tí wọ́n wà níléeṣẹ́ tó ń mójútó náà lẹ̀ wá gbogbo mínísítà ló sì gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé níbi tíjọba bá ti dáa tí wọ́n ń ṣojúṣe wọn kò síjọba tí máa wọ̀nà ràn títí títí tì náà yóò fi bàjẹ́ kọjá àtúnṣe tó jówó ńlá ni wọ́n máa fi tún un ṣe nílùú tó dára ojoojúmọ́ làwọn tó ń ṣọ̀nà yìí máa ń yí títì po tí wọ́n bá sì ti rí ibi kékeré tó fẹ́ bàjẹ́ wọn ò yà á díbẹ̀ pàpátá èyí kì í jẹ́ kọ́nà wọn bàjẹ́ ó sì máa ń jẹ́ káwọn títì yìí tọ́jọ́ gan-an ni ńgbà tí wọn ò bá ti fààyè gba kòtò kékeré kó di ńlá ṣùgbọ́n tiwa yìí ò rí bẹ́ẹ̀ bá a bá ti ṣe títì tán báyìí a fi sílẹ̀ ni bíbi kékeré bá dálu tó yẹ káwọn òṣìṣẹ́ yìí tètè di wọn ò máa wò ó ni tó bá sì ń di ńlá àwọn tó ń ṣèjọba fúnra wọn ò máa bẹ́gbẹ́ ẹ̀ kọjá wọn ò máa pọ́nà náà sílẹ̀ títí tí kinní náà ò fi di ńlá gidi tàbí kó gbọ́nà náà lọ́wọ́ wọn èyí tó sì burú ń bẹ̀ ni pé bá a ti láwọn òyìnbó ń ṣe ńlẹ̀ wọn táwọn títì wọn kì í fi tètè bàjẹ́ yìí bẹ́ẹ̀ náà làwọn ìjọba nàìjíríà níbí yìí náà ti ń ṣe tẹ́lẹ̀ àwọn oníṣẹ́ ọ̀nà wà tí wọ́n máa ń gun kẹ̀kẹ́ káàkiri láti tójú ọ̀nà tó bá bàjẹ́ díẹ̀ ṣe bẹ́ẹ̀ làwọn onímọ́tò wà tí wọ́n ń ṣọ̀nà tó bá bàjẹ́ ńlá èyí fi hàn pé kì í ṣe páwọn àǹjànú ló ń ṣiṣẹ́ yìí fún wọn lu òyìnbó àwọn èèyàn ẹlẹ́ran ara náà ni awalàwà fìwà àbàjẹ́ olè jíjà ìrẹ́jẹ àti gbígbé ṣẹfẹ́ni tí ò òṣùwọ̀n bà nǹkan wọ̀nyí jẹ́ níbí nídìí èyí mínísítà tuntun yìí gbọ́dọ̀ rí i pé wọ́n yàn àwọn kan pàtó sójú ọ̀nà yìí tí wọn ò ní níṣẹ́ méjì ju kí wọ́n máa rọ́nà náà wò ńgbà gbogbo tí wọ́n bá sì ti rí i pé ibi kékeré kan fẹ́ bàjẹ́ kí wọ́n tètè dí i pa ohun tí ó jẹ́ kọ́nà márosẹ̀ ìbàdàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe yìí tọ́jọ́ rèé kó má tún di pé wọ́n ṣọ̀nà náà tó pẹ̀lú owó tabua báyìí ọ̀nà náà tún bẹ̀rẹ̀ sí í bàjẹ́ nígbà tí ó bá sì fi tọ́dún kẹta kó ti tún bàjẹ́ pátápátá bí ẹni pé wọn kò ṣiṣẹ́ kan ń bẹ̀rì eléyìí ṣe pàtàkì kí ìjọba tuntun sì rí sí i à ń retí ọjọ́ tí mínísítà yìí dá wà yìí bẹ́ẹ̀ ṣe wí ló máa rí o ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí